أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمضه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسره أمره واحلل عقدة من لساني يفقه قولي واجعل وزيرا من أهلي هارون أخي أشهد به أمري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا لإنك كنت بنا بصيرا قال فلا يريد شعبة بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم ولا لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم دون أن تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم قد آتى ذنوبك وكتبوا ما كتبوا لهم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر قوم بعد الصيام إلا الليل ولا تباشرهن وأنتم عاكفون في مساجدهم قيل يقولون الله ثلاث قولونا كذلك يبين الله آياته للناس لعلهم يتقون بسم الله الرحمن الرحيم لكم ليلة الاختلاف الرفض إلى نسائكم هن لباس لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى السير ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله lẹ́yìn ìgbà tí a fi ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run a tọrọ ìkẹ́ àti ìkẹ́ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run máa bá ànábì àwọn ará ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá lánàá wọn ìdíjọ́ ìwé ìgbé <clears throat> nípa tẹ̀síìrì tí a bá lọ a ti sọ díẹ̀ nínú àdábù dùá àdábù àdùá àwọn ẹ̀kọ́ bá a ṣe máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ bá a ṣe máa ṣe àdúà torí àyàtà ń tú lọ ọlọ́ọ̀níwá ìdá sàálákà ìbá dí àmì pa iní kọ̀rí pé ujibu da'wata da'i idha da'an fali yastajibu li wali yu'minu bi la'allahum yarshudun a fi dìbò àyà yẹn bá sọ́ra ti ọdún tó lọ láti ń ṣàlàyé ẹ̀ nínú àwọn nǹkan tí màá wá sáré fi kún mo fẹ́ kó o di àárín bí ìmú dáadáa lábala tó ní í ṣe pẹ̀lú àdúrà lábala tó ní í ṣe pẹ̀láàdúrà kọ́kẹ̀ máa jẹ́ àǹfààní. àwa ní ìkankan báwọn àǹfààní máa ń pè ní àwòkọ́tùlì ìjábà kí mo rè o àwòkọ́tùlì ìjábà rọ́bìù tó ń bá mi lọ nàìjíríà ọ̀dà kòtòrò. ibi ń jẹ́ òkọ́ bùlù ìjábà òun làwọn àsìkò tájú máa ń gbà tẹgbẹ́ lọ torí kò sí bá jọ ìgbà mo fẹ́ kọ́ farabalẹ̀ lórí yàrá tí mo dé mo fẹ́ ṣe à ẹ̀sìrẹ́ǹsì mi kan àbí méjì torí wọ́n tó jẹ́ student àbí ìfún àwọn tá a jẹ́ teacher àbí gbogbo wa generally a gbọ́dọ̀ máa sọ́ra wa. wàláì èèyàn lè fẹ́ èpè nígbà míì tí kó fáyà kó o ti wò èèyàn sì lè fẹ́ àdúà tí kó fáyà kó o wò àìmọye kéèsì láti rí tó orígbà míì tó ọba tún ń sọ èpè mọ̀ ṣe láháúláwà láàkúwátà yìí lábẹ́lá tó orígbà tó jókòó ìlú ó lè mọ́ kílẹ̀ àti wọ àwọn àǹjẹ̀nú ọmọ ìyá wa wọ́n gbọ́ tẹ̀síìlì pẹ̀lú wa àyà rẹ̀ ń yára sọ́ra àwọn àǹjẹ̀nú tọ́ba ti di pé tọ́ba jẹ́ mùsùlùmí tọ́ba ti di ah, wọ́n máa ń ṣe tẹ̀síìlì ní mùsùlùmí tó ó dẹ̀rù pé òun máa ń sáǹfà àníyàn ọmọ wa kò ní í ṣe ọ́n ìyá a sì láwọn àìjà náà kú tọ́jẹ́ pé òun ọ̀wà gbọ́tẹ̀ sí bọ́yọ́kẹ̀ ń kọjá lọ ní ó lè gba wájú mú fún kọjá ó lè gba náà kílásùmù kọjá tó ráfẹ́kùn làwọn bọ́lọ̀ ṣe dára a ti rí kéèsì kan rí tọ́já sí wípé àwọn bíi àwọn èèyàn kan ní tí wọ́n wọra wọn lépè ọwọ́ àtẹ̀fẹ̀ ìdí àsìkò kan èpè kíké tí wọn ó lẹ́sẹ̀ kí mo ló ṣe òfin àtìlé ìtọ́jọ máa dùá ọ̀sẹ̀ ó ní báwọn Yorùbá wọn lè àìmọ́gbà tí wọ́n lè ká máa kọjá kò sígbà tí wọ́n lè kó o lè kọjá ṣùgbọ́n jọ́ mi àsìkò tó o ṣàdúà àbó o ṣépè ó lè ṣe kò gẹ́ àsìkò gbígbàdúà tí o ní mọ́. jẹ́ fún nínú hadith ara àsìkò gbígbà àdúrà òun ni ti ń bẹ láàrin zuri sí asiri lọ́jọ́ wednesday kódà ń bẹ nínú àwọn sálà sálà wọn máa ń lo àsìkò àwọn tí máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ bóyá wọ́n kẹ́ ń sọ nǹkan jọ́ kan tó ṣe àsìkò ó lè jẹ́ gbígbà àdúrà ara àsìkò gbígbàdúà lẹ́yìn àlàáfàárì lọ́jọ́ jímọ̀ àsìkò ni wọ́n wọ́n èèyàn lè ó lè gbọ́n tí ó wúlò mo kẹ̀mú méjì wálé ìtọ́jú ọmọjọ́ lè torí kéwòrè òtí ìdè bẹ́ẹ̀ àdídì bẹ́ẹ̀ lórí ẹ̀ tọ́jọ́ pé hadith na tíjọ́ ẹ̀gbẹ́ yẹn àwọn mí látẹ̀yìn ìgbàjọ́ ìjọ kútúbà ṣùgbẹ́ ìtòlẹ̀ lẹ̀jù ní pẹ́yìn áfírí ànẹ́bí lásìkò kan bẹ jọ ọjímọ̀ èyí ò ní náà bá ṣe kò gẹ̀rẹ̀ ọlọ́run gbà àwọn kan náà wọ̀ níjọ ọjímọ̀ àsìkò bíbà ń àfẹ́ bá wá sọ́ra kó bíbà tó lè bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ńdà nùzúlì lèmọ́tọ̀ ẹ̀ńdà nùzúlì lèmọ́tọ̀ ìgbà tí òjò tójò bá ń rọ̀ àsìkò gbígbàdúrà ìkẹ́ ọlọ́run ló ń sọ̀kalẹ̀ yẹn èèyàn a máa tọrọ orí ayé àtòrí ọ̀rọ̀ mọ́yẹ̀kẹ̀wà skul òjò bá ń tẹ́wọ́ ọlọ́run jẹ́ páàpù ìdánwò mi ọlọ́run jẹ́ káwọn òbí mi ró bí wọ́n ti ń lé mi sùkú ìfàìtọ́ òkú mi gbà téèyàn bá jẹ́ ó ní ìfòkò ní fún yàn fà mí yọ ọmọ léèyàn lórí ọlọ́run jáwọ́ òbí mi rówó san ó lè jáde àtọ òṣèlú bóyá dábì rẹ kọ̀ǹtrátọ̀ ni wọ́n wọ́n rìn dẹ́gbà láti jọ ìwà láìwọ̀n lè rí dẹ́gbà tọ́lọ́ bá gbà dáàdì ẹ̀ lè jẹ́ sálárì àná àkọ́jẹ́ pé sálárì wọn wọn ti máa tán kẹ́nìkan kẹ́nì pé ẹni sọ alágbájá ẹsẹ̀ ìdí àká nọ́mbà ní ti mi mo fẹ́ fún yín lè kọ̀rọ̀ mọ́ bọ́. tó ló jẹ́ pé téèyàn bá dúró tó ọlọ́run wà lé ọlọ́run máa ń gbàdúrà nínú ọ̀sẹ̀ tá a wà ilé ìsìn èmi wà láì mo ti gba àlá rọmọdọ́n bì látara àwọn ẹni ọlọ́run tó nífẹ̀ẹ́ ọlọ́run tá à ń ṣe wà láì lọ́sẹ̀ ìgbó ti gba àlá àti one hundred thousand rọmọdọ́n bì àná mo gbà láàbì twenty thousand rọmọdọ́ kì í rọmọdọ́ kújọ́ kan àbí méjì tí ó bẹ̀rẹ̀ mo gbà láàbì rọmọdọ́ kì í one hundred a fámìlì mi náà fẹ́ ìyàwó mẹ́ta ọmọ rẹ̀ pẹ̀pẹ́ owó sọ̀tọ̀ ní ìsìn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bàbá rẹ̀ bẹ̀rẹ̀ òtútù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí wọ́n bá fún mi ṣe mo fẹ́ fún ọlọ́ lápò ní èmi ọ̀kẹ́ mọ̀tọ́ náà fún ọlọ́ mọ́jẹ́ ọ̀pá mi o mọ́jẹ́ ọ̀pá àwọn ìyàwó mi mọ́jẹ́ ọ̀pá àwọn ọmọ mi o àti gbogbo àwọn tó kó sí mi lọ́dọ̀ wọ́n jẹ̀bi ọpa wa ọlọ́run ọlọ́run tó gbà atọ́mu jíjá sí. tí wọ́n bá wà rò pọ́lọ̀ yìí gbàdúrà wo lè máa ṣépè nígbà tó jò bá ń rọ̀ tó ọba rí pé òjò ń sọ̀kalẹ̀ kí ló ń sọ̀kalẹ̀ yẹn àánú ọlọ́run báwo yẹn fẹ́ sẹ́ǹdì ẹ̀ sáwa náà àwọn tẹ́lẹ̀ náà ti sẹ́ǹdì sí mo fi yan pamọ́ kọ́mọ́dà sí ti á rí mi ọmọdé bá ń da jẹ wọ́n tó fẹ́ẹ̀dẹ̀ àwa náà tó ń pẹ fáwọn èèyàn ṣùgbọ́n tí mo fẹ́ fàyọ̀ ni pé wà láì ọlọ́run máa gbàdúrà mo ti sọ yìí táa pé fún bàtà wà ní rí àjò tọ́lọ́ nígbà gbogbo opportunity gbígbà àdúrà tó wọ́n fẹ́ pé àsìkò ló fi ń sojọ́ ló fi ń sùn tó a sọ pé lábàṣà tó wúrú ọlọ́run ọlá láàfíà ẹlẹ́kejì dúdúrú sọ̀làwá tìlẹ̀hàm ara àsìkò tájú àmọ́ ń gbà olú ní àwọn ẹ̀yìn ẹ̀rọ wákàtí márààrún mi ní fẹ́ kó lóun sórí gbà tí ìrún wákàtí márààrún tó bá lọ tá a bá ti kí tán tá a wá sálámà àsìkò gbígbà àdúrà mi ìwọ ọba mọ̀ lò dáadáa ọba ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run dẹ̀ ṣe kí ni o wà láìlọ́ gbàdúrà rẹ tó ọba àmà bí wọ́n ṣe máa ń bẹ ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run gba àdúrà wa. sọwárí dúdú sọ̀lá wá tìrẹ̀ máa gbọ́ mi o ó kọ́ ṣe àwọn àkárò súnmọ̀ tí mo lọ́kọ̀ ṣe ọkọ̀ sí àwọn àbùkárò eléyìí tí ànábì wa sọ́lọ́lá àlè tí ó kọ́ wa afẹ́fúrúlá ọ̀làwùmá ń tà sọ́lá wà ní kàfàlà pépà ìsókè bóyá àsìkò ní ní ọmọ ká. ara àwọn àsìkò sádùá tó máa ń gbà òun náà ní nínà láì àkójú sùn mọ́sùn torí ọlọ. ṣàìtọ́nù kéèyàn gbọ́ ní tó máa fẹ́ ní àǹfààní the last one stop òru the last tí mo fẹ́ o one stop òru tí mo fẹ́ òru kó láti wá mọ̀ àwọn ọmọ kan tó ẹjọ́ lẹ́gbẹ̀ẹ́ yìí àwọn ìjọba títà pẹ̀lú tọ́ra wọn bá ń sọ yìí ìjọ tó lè bí ẹ̀ náà ní jọ pàtàkì rẹ̀ sórí ìdá kẹta òru bá a ṣe máa ń mọ òru tí mọ́gìrìbì bá ti wọlé tóòrùn bá ti wọ mo fẹ́ kọ ní fọ́múlà ní o àbábùlá ẹ̀ fọ́múlà yẹn ni wípé jẹ́ ká sọ pé òrùn ní seven for àlùfàjáde lásìkò sáàrà ìdí àrá 540-542 làlùfàjáde lọ gbàgbà èmi jẹ sàríwọ 540 lónìí mo jẹ sàríwọ 540 for the top. so àrá 540 làlùfàjáde yọ báyìí ṣùgbọ́n o lè dábì ẹ̀ ló 530 kò ṣe nǹkan kan bọ́ọ̀ jẹ́ 5 náà ọlọ́ jẹ́ àwa mú 7 to five past máa wo eight nine ten eleven twelve one two three four five that is ten hours ó lè fẹ́ thirty minutes lé lórí àti forty minutes jábọ̀ pé ten hours thirty minutes ó dùn pé bá three three and a half hours the last three and a half hours. ìdá kẹta òun ni ìyẹn bẹ̀rẹ̀ láti bí ara 3 a.m. fún orí ìdá kẹta òun yẹn fúnra ọlọ́run ó ti wà nínú ọlọ́run bá wá sí sánmà ilé ayé yóò mọ̀ wá níta ló fẹ́ tọrọ àforíjì kí n forí ta ló fẹ́ tọrọ orí kí n folóore ta ló ń fàgbéga kémi ọlọ́run gbóògbé ga ta ló fẹ́ ṣàṣeyọrí kí n fọ láṣeyọrí ìgbà náà ni wọ́n ń sùn ó mà ṣe o so jáwùfù láìlè làákìrì àbí fúlùfù láìlè àlàákìrì so ìdá kẹta òun yẹ ọlọ́run máa gba àdúrà mo rò fún ìgbà mi lọ ara rẹ̀ náà ni bẹ́ẹ̀nà làzáàlì wálé ìkọ́ ọmọ tì bẹ́ẹ̀nà làzáàlì wálé ìkọ́ ọmọ tì láàrin ìrun pípé àti ìkáámà á ọmọ ìyá wa kan ọmọ táìmù yẹn lò àbá àti máa dé mọ́sálásí ká tó pèrú sábà ti pèrú tán yóò ti náà dá aká lè ti yá àkọjú kíblà yóò àmọ́ ìṣẹ̀lẹ̀ oúnjẹ oúnjẹ ẹni tí mo sọ lónìí ọlọ́run ga pọ̀ àsìkò ni wọ́n máa lé wọ́n mú pé kọ́ wá kí o tó o bá sọ pé wọ́n pèrú kí ló fà á jẹ́ sọ tó bà pọ̀ nínú hadith sábà ti pèrú ṣàìtọ́nù olórí ibú from class number one olórí ibú àtàwọn àjẹ̀nú ogú tọ́jọ́ ọmọlẹ́yìn olórí ibú rẹ̀ àwọn àjẹ̀nú ogú ní kúlì ṣàìtọ́nù màrídì àwọn wicked demons wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ báyìí tó ti wà náà bí i ilé ìjọ sí pé nínú ẹ̀kọ́ àwa tá a máa ń ṣerúkíyà a máa ń pè ìrùn tó bá rí bí a ti ń gbà mí ó rí pa a máa ń pè ìrùn ẹlòmíì rò pé akẹ́sẹ̀ dèdèrìn ká ń ṣe à ń lo hadithi so àwọn àfọ onírúkí àwọn máa ń pe ìrún kódà téèyàn bá ń pe àwọn rúkí àkàn bẹ tó wà ní play store tó máa ń download wọn á kọ́ pé ìrún ká tó bẹ̀rẹ̀ rúkí à ìrún pípé máa ń ṣe tọ́lú ṣàyàfi tọ́lú ṣàyàfi ọwọ́ ń lé àwọn èsì tó bá ti wá pè ó àwọn ṣàyàfi nù ọ lọ àwọn màlẹ́kà orí àwọn màlẹ́kà orí ni tí màlẹ́kà bá ti wá dé wọ́n máa wá retí ká tọrọ mo tó ń rọ kálukú náà àárín ìgbà sápẹ̀rún síkà àmọ́ náà tó ọba wọn ẹnìkan lépè ó lè fẹ́ o ṣùgbọ́n tó bá já sí pẹ́ tó ṣépè ìkọ̀kọ̀ lẹ́tọ̀ọ́ ṣépè bó ṣe wà nínú àdín torí mọ̀ ọ̀rọ̀ wọ ọmọ ìwà lẹ́ẹ̀mọ́ wù èpè òbí rẹ̀ ọ̀gbọ́dọ̀ bí ọ ṣépè àwọn olùkọ́ rẹ̀ ọ̀gbọ̀dọ̀ bí ọdún pé ọ̀gá rẹ̀ tó ń kọ́ ní tailoring shoe lọ́sẹ̀ soap kọ̀ǹpútà nǹkan nǹkan bí ọdún pé àárín ìgbà kan pé di ọjọ́ wà ní pé ìtọ́sí ọlọ́ ṣe àdúrà pé ah tàlà ní òṣè láì fún ah ọlọ́run jọ ọ ìdí máa ṣe nìyẹn rọ̀ ìmọ̀kùnrin yá Aishu Maria, cover yourself. Almohim, nínú nǹkan tí ó máa wá ṣẹlẹ̀, mo rò kọ́ gbálà yọ ọ̀rọ̀ mi lọ. Àwọn àsìkò gbígbà àdúrà tá à ń sọ ọ̀rọ̀ yìí, tí wọ́n bá ti lè pèrò àwọn àìjànú ti họ, àwọn màlẹ́kọ́ wà sí. Àwọn màlẹ́kọ́ ṣe kí ni ó dùn báwọn mọ̀lẹ́ká bá wá dé wọ́n máa retí àdúrà àdúrà tí èèyàn bá ṣe ọlọ́run máa ń gbà pàápàá ó tó bá lánàá súnà mọ́ láàrin ìrun pípé sí ìkàámọ̀ kéèyàn ṣe náà fìlà láàrin ìrun pípé sí ìkàámọ̀ kéèyàn ṣe kéèyàn kò ṣe náà fìlà báyìí náà kúlì àzàlẹ́yìn sọ̀la àdàbí àsàlà lọ sọ bẹ́ẹ̀ pé láàrin ìrun pípé àti ìkàámọ̀ ìfàbọ̀lẹ́gbẹ̀ àbàmọ́ ìsmáyé láàrin ìrun pípé sí ìkàámọ̀ náà fílà pẹ́ẹ́bẹ́ ẹni tọ́lọ̀ ń bá ní kó lè máa lo àsìkò ọlọ́run máa ń gbà bákan náà ara àsìkò òun ni làyè làwọn wáyé oṣù gbígbàdúrà ni àsìkò láìláṣùlù kọ́dí nìyẹn ọlọ́run máa ń gbàdúrà ní pé lọ rọmọdún náà sẹ́sẹ̀ sí mẹ́fà lórí ìjẹ́ra fọ́dún fọ́ sáàbà ẹ̀rí di next fourteen days á bẹ̀rẹ̀ sí ní wá láìláṣùlù kọ́dí mo rọra àmì mo rọ ọ mọ̀jẹ̀ kọ́ bọ́mọ lọ́wọ́ o ìwọ tó lè bọ́mọ lọ́wọ́ ṣé kí n sọ fún ọ ìwọ tó ò ní di kàn níwájú ọlọ́run sáwárì kankan ni wa tí onye dị di dị jẹ́ ìsọmọ́ ọba bá onye dị ò di nǹkan ò ní di àlàáfíà ni a maa tọrọ púpọ̀ Allahumma ẹ bá mú àwọn kéékèèké ìkòrìkọ lọ Allahumma inni as'aluka làáfúwà wà làáfìyàtà fi dúníyà kan sí mi ò ní ọ ń wọ́n nínú ọjọ́ tí mi ti ṣe láyé ó kéré jù máa ṣe lẹ́ta àdúrà tọ́jọ́ pé mo ti asórí ń pè yóò ti lé ní páàkì àti mo ti asórí táwọn àbọ̀ àwa ti kọ́ wa nínú àdúrà tó yẹ kí wọn náà máa ṣe lójoojúmọ́ àtàbí òní máa ṣe lójoojúmọ́ Allahumma inni as'aluka al-'afwa wal-'afiyata fid-dunya wal-akhirah kí ni túmọ̀ rẹ̀ ìwọ ọlọ́run mọ̀ bí ọ̀ gbogbo àwọn nǹkan tí mo lè ṣe tí ó jẹ́ ń wọná tí ó jẹ́ ń sórí ibú ọlọ́run ṣàbójúkò fún mi láyé àtọ̀run bákan náà mo tún ń bí ọ̀ àlàáfíà àlàáfíà tó péye àlàáfíà tí máa fi kírun àlàáfíà tí máa fi máa tìláwà Kùránì àlàáfíà tí máa fi máa ṣe dáwà káàkiri àlàáfíà tí máa fi máa ṣe ájì tó rẹ̀ tí ọ̀bà lálàáfíà kò lè ṣe ájì gbádùn àwọn kan bẹ́ẹ̀ bàbá ń ṣe ájì wọ́n máa ń lo wheelbarrow wọ́n á sanwó ní o dollars sábà convert owó tí wọ́n san sí rìyálì Saudi lówó Nàìjíríà pé wọ́n máa tì ọ́ fi fúnfẹ́ ágì ọlọ́run forí jèmi o owó tọ́ọ̀nà máa lé bí one million naira ṣùgbọ́n wọ́n tó ọba fẹ́ kan lálàáfíà wọ́n gbé mọ́tò kalẹ̀ èmi lèmi ọ̀wọ́ mọ́tò mo ní máa rìn sí i nígbà tá ń dọ́ta kú ní àràfà láti àràfà á darí sí ibo lọ́mọ a máa darí sí ibo kíkọ́ nínú jẹ́ sí sílábọ̀ ní ọwọ́ àfẹ́sí tẹ́ ẹ bá kò ní arọ́fà máa gbọ́ mi o ẹ wà ní arọ́fà látàárọ̀ òòrùn máa wọ̀ bá yín ní arọ́fà tóòrùn bá ti wá wọ̀ ẹ̀ ní kí mọ́ gidi láràbà ẹ lọ kí mọ́ gidi àtúnṣà ìlébi kan ta lọ́mọ̀ tí n bá rẹ̀ tọ́mọ̀ mo ní wáìfà láìpẹ́ odidi kan lọ fi ìlú aláìmọ̀ àbúrò ìwọ́ wo lọ́mọ̀ ìwọ́ ọmọ jẹ́ sírí ọyẹ kan jẹ ìyá tọ́rọ wà lọ àpẹẹrẹgbò ìkàwé mìnàkọ́ kẹ́gbì ní palọ́mà tọ́ bá mọ̀ ọ́n nàwọ́ ọ̀dọ́ lójú tá a bá kò ní àárọ́fà ibo là ń lọ kí la dẹ̀ fẹ́ àhán torí ti gbọ́ eléyìí ọkọ̀ mọ́ kíláàsì ó bẹ̀rẹ̀ ó ní mú bẹ̀rẹ̀ nípa kíláàsì ó bẹ̀rẹ̀

nínú sílábọ́ọ̀sì gs3 ó tó wà nínú gss náà how to perform hajj right so oríta bá ti kó ní àràfà ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà ń káwé hajj wọ́n á gbé mọ́tò kalẹ̀ wọ́n á fi kó àwọn èèyàn láti àràfà dé sọ wá yẹn lọ́pọ̀lọpọ̀ wa máa ń sùn ṣùgbọ́n èmi lọ́pọ̀ tí àtàwọn ọmọ ìyá wa torí pé ó fún àwà wà nígbà pàlálà di mílíọ̀nù mọ́tò ọmọ wa lọ there will be a kind of traffic ló fi yẹ kéèyàn lálàáfíà aláwọ̀mọ̀ ìní àrùkà làáfíà wà ìdúníyà wà ọlọ́run tẹ́lẹ̀ gbogbo wa ọlọ́run kò ní bí wà kó fún alálàáfíà láyé àbọ̀rún wà láyé àlàáfíà dáa púpọ̀ kéèyàn bá lálàáfíà kò lè rí tọ́lọ́run àwọ̀ aṣọ Muzdalifa sórí pẹ́sidẹ́ǹtì ni ọ́ olówó ni ọ́ èèyàn díẹ̀ ni ọ́ ráyè òkú mọ́sálásí Muzdalifa ní gbogbo wa máa ń wọ́n wá jẹ́ wọ́n tó kalẹ̀ ní àtọ́mọ̀ ìyá mi aláàjì tàwí ṣe dáadáa fún ìjọ bá wá àwa méjèèjì àwa gbọ́ra wa yé àjọ hajj àwa àwa lọ wà láì àwọn ará Saudi ọ̀dẹ̀ dàbí ará Nàìjíríà ó ti ń sùn àwọn ọ̀láhun kí mo ní wọn wọ́n láhùn sórí ojú ọ̀nà bá a ṣe ń lọ báyìí bá ń lọ lójú ọ̀nà kí ni nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ń fún wa lómi a pàdé àwọn ní wọ́n ti kó ní owó ọlọ́ba ní sanwó-ẹlẹ́sàn rí different places tá a máa gbà kọjá wọ́n ti kó bẹ́ẹ̀. wọ́n mọ̀ wá fún àlómi bọ́ọ̀tù wọ́ta kìí ṣe bí ọ̀wọ́ta fi sájẹ́ẹ̀tì o àwọn mí fún wa ní èso dàbí náà tamuru àwa jẹ́ àwa rìn lọ àárín pẹ̀lú ní pé á ah, kéèyàn wá lọ bá ṣe áyì ọlọ́run tó pè ní wà láì ọkàn mi wà ń káàbà tó ṣe ń wo ọkàn mi wà ń kó kó jáde ṣùgbọ́n ọlọ́run bá wà. now to cut it short nínú ẹ̀ àwọn àsìkò gbígbà àdúrà yẹn tó ti yé bá ní ìsìn èèyàn máa bọ́ lọ́hún sọ̀rọ̀ tó pọ̀ lóru láíláfìlà kọ́dẹ̀ tó ti yé bákan náà òun ni sáà tún ní sáà á ti yáwó ìjùmọ̀ àmì wákàtí kan bẹ àsìkò kan bẹ lọ́jọ́ Jímọ̀ tí èèyàn bá bẹ lọ́hùn wàlẹ́ ọlọ́run máa ń gbàdúrà àdàbí ló sọ bẹ́ẹ̀ nínú àdíìsì àbúrè rà ànàbí ní iná fílí jùmọ́ àti làfáà láàyè wá fíkù á abidun mùsùlùmù yẹf alùlọ àfihàn khairan ilá àtọ́wò ìjáwò wàhíyà báadà làásù wàhíyà báadà làásù àdíṣì àbúrò rà ọ́ sojú abẹ́ òwe pà ẹ̀yìn àlàáfàrí sórí máa gbọ́ mi ò jẹ́ sáré pàtàkì yọ fọ́ sórí wọ́n tọ́bá lọ fẹ́ ṣe sí náà ọ̀pọ̀lọpọ̀ súnà òní kéèyàn ìwọ́tọ́ ọba lẹ́nu fámìlì yìí

ìgbà tá wà ní kíni o kékeré wọ́n wà kó wa torí táwa fi láìkẹ̀ mọ́ ẹgbọ́n mi orí tá a máa ń rìn wọ́n mọ̀ wá dùn a wá mérí alàmọ̀sáré ọba torí ọba torí inú tí wọ́n mọ̀ ọdún láìlà ìlà ńlá a lè pé thousand wọ́n mọ̀ ẹgbọ́n mi o má ṣe mistake àdíìsì yẹn ò kó ń bẹ́ dọ̀la wà láì ara àsìkò gbígbàdúrà ni ṣùgbọ́n wọ kí lọ bàtìkò yẹn ṣe àdíìsì yẹn làwọn oníṣòwò fi gbọ́ yé tẹ̀sán rò pé ah lọ sọ́dẹ̀ dáadáa àwọn ọjọ́ yòókù tó bá fẹ́ ṣe kùkùrà àdúrà sífà wọ́n ó ṣe láàrin mágírídì sí ṣáì tó bá wá dijọ́ jímọ̀ wọn ní ṣe láàrin mágírídì sí ṣáì ìrọ̀lẹ́ jímọ̀ náà máa ń ṣe táwọn fún ọpọlọ òní gbàdúrà kí ni wọ́n ṣe ìwọ́n tó ọgbọ́ súnà yìí tèbásíkò ìwọ́n tó rojú ògùn òkú ìlànà súnà tó bá nínú àwọn àfáà súnà ọ̀bẹ̀nu àwọn àfáà wa tá a máa bó ṣe nǹkan pàtàkì tó wọn ní àfẹ́ǹdì sí ọ tó bá jẹ́ yín àlàáfáàrí jẹ́ ojúmọ́ wọn máa fi ṣe tìláwà tàbí ká tó máa zàkà. tó o bá tiẹ̀ wá rí gbogbo ẹ̀yìn áfíríkì máa ń fi lílo bó bá ṣe ọgbọ̀n ẹ̀sẹ̀ ìbílẹ̀ wọn náà bá rí kàkà wí bẹ́ẹ̀ tìláwà bẹ́ẹ̀ tọrọ àdúrà bẹ́ẹ̀ tọrọ àpò ìdè bẹ́ẹ̀ ọlọ́run lè wọlé èèyàn náà kó forí ní wọn náà ara tó gbọ́dọ̀ gbọ́ náà tó mọ́rọ́rá mi látòlé lọ wọ́tọ́ ọba ń tán mọ́wé sí ẹ̀yìn jímà abábùláì mọ́wé sí kéde o ẹ̀yìn jímà tó ẹ̀yìn aláàtàrí yẹn torí pẹ́lú àdìsí àbúrúlé là ó lẹ́yìn àfù jẹ́ tó fọ́ ládìsí jábìrù nínú àdìsí jábìrù wà á ń jábìrì rọ̀bí wà á níwù àní nàbí yìí Ànábì ní yọ́ mọ̀lẹ̀ jùmọ́ ìsìnà aṣára sáàtà. Ànábì ní sẹ́rọ́jọ́ ọdímọ̀ wákàtí méjìlá kan bẹ́ẹ̀ wákàtí méjìlá tá ń sọ tọwọ́ ọ̀sán náà. Ó ní sí afá àtún láyú dájú Mùsùlùmí ó ń yẹ alùlọ́ àfi ṣẹ́yán ṣẹ́yán. bá rí Mùsùlùmí kan tó tọrọ nǹkan kan, anything, ṣẹ́yán, anything. tọ́bá tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ilá àtọ́wù tó orí ní mùsùlùmí ni ìbájẹ̀ mùsùlùmí ó à ìbájẹ̀ mùsùlùmí ó léke ní tẹ́ mùsùlùmí ṣùgbọ́n ṣíríkù ló ṣe àbí mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí ni ọkẹ̀ láwọn wà lọ́wọ́ lọ́wọ́ gbàdúrà ìbájẹ̀ mùsùlùmí ṣe yá àti mùsùlùmí bẹ́ẹ̀ ìdá nítorí ọjẹ́ yọ gbẹ̀sẹ̀ nǹkan míì ṣùgbọ́n àsìkò ọlọ́run ìgbàdúrà rẹ̀ àṣewọ̀ náà lè mánéèjì àwọn àsìkò yẹ kó o fi máa bẹ̀ lọ ọlọ́dí àjọ ṣòwúrẹ́ àfọ́ àwọn Jábírù wọ́n láwọn wá ń sàlàyé ó ti rẹ kìlì nìyẹn o ó nìdí kan farabalẹ̀ ẹ bá mọ́nítọ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìtorí Ọlọ́run àfọ́ àwọn Jábírù àlàyé táwọn wá ń àfọ́ àwọn Jábírù wá máa wo tẹ̀fsìrì tí wọ́n tẹ̀fsìrù sọ̀hábà nìyẹn kìí ṣe tẹ̀fsìrù kùránì o ṣẹ́rì wà hadith àwọn sọ yí pé ó rí fẹ́nu ti hadith àfọ́ àwọn àbúrérà àwọn ní wàíyà bá àdà làásìrì àwọn ní wákàtí kan tọ́lọ́ ọmọ gbàdúrà wọn àbúrérà gbà wá dàrẹ́ ànàbì lẹ́yìn àlàásàrì ni ṣùgbọ́n àfọ́ àwọn Jábírù ìtàwọn sọ ni wípé fáltẹ́mì súhá fáltẹ́mì súhá áhírọ̀ sáàtín báadàlá àṣírí àwọn ní ẹ wá sí ìparí àsìkò ìparí àsìkò tó wà lẹ́yìn àlàáfàrí jẹ́ kí sọ̀túnmọ̀ tán sọ fún ọ ìparí àsìkò ni kùbẹ́ ìlú àlìmọ́gírì kó tó di pé mọ́gírì bí tó ó wo àsìkò tó parí ó fi bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run máa gbàdúrà ọlọ́run mọ́sàwà gbàdúrà wa o ara àsìkò gbígbàdúrà ẹ̀ńdà ṣúrí bí mẹ́rin zamuzama ah omi zamzam ó rí pé téèyàn bá lọ ájì ìwọ́tọ́ ọba gbẹ́ mọ́ béèrè pé jàlábí àtẹ́bá mú bọ̀ jàlábí àdèdèrò jàlábí àti ògbò ó rí páwọn Yorùbá tí wọ́n gbọ́n tí wọ́n mọ yí zamzam wà láì omi tọ́lá lùbàrí kájù láyé omi zamzam ọmọ àwọn ìgbà tí a wà ní mọ́kà mọ̀dínà nínú mọ́kà wà láì wọ́n ta zamzam nínú mọ́kà ọwọ́n nínú mọ́kà gẹ́gẹ́ ṣùgbọ́n tó o bá ti wà ní kàábà mo fẹ́ kọ́ gbálàyé dáadáa sórí omi zamzam tó o wà ní mọ́sálásí ànábì ọ̀fẹ́ lọ́ọ̀mọ̀ mú kódà ibi tí ìjọba Saudi kọ́lọ̀ ọba ni máa ṣe dáadáa fún wọn máa gbọ́ mi o àwọn kan bẹ irú kíní tá a máa lò ní báńkì wọ́n ti fi kan bẹ̀ báàrù tó bá jẹ́ pé èso tutù lọ fẹ́ mu ọwà bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé har èyí tó gbóná tó jẹ́ pé warm ọwà bẹ́ẹ̀ nínú mọ́sálásí ànàbí ní Mádínà ní mọ́sálásí ọlọ́run ní Káàbà omi zamzam ńlá àti omi zamzam òun la máa ń mu omi zamzam ó chíìpù ń bẹ̀ wọn ṣùgbọ́n tó ọbẹ̀ ilé kú nǹkan lọ́mọ sáláṣẹ́ nínú ìlú mẹ́ta gẹ̀ǹgẹ̀ tó bàrà zamzam ọ̀wọ́n <laughs> àwọn pásọ̀ nàìjíríà tí wọ́n ń ta àwọn èèyàn jẹ́ the order for zamzam water confam àwọn pásọ̀ tó ń gbowó ìdá mẹ́wàá tó ń ra private jet wọ́n mọ̀ pé omi gbígbàdúà òun lomi zamzam. -zam torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì jẹ́ oyé pé máwù zamzam lè máa ń ṣùrí bàláwù omi zamzam àníyàn tá a bá fi mú ọlọ́run máa gbà omi zamzam àníyàn tá a bá fi mú ń tá a bá mú fún ọlọ́run máa gbà tíra kan bẹ tí mo ní lọ́fíìsì ó wà ń bẹ kò kó ti sọnù. So ìkan nínú àwọn àfáà ó ní òun ní sùrùsọ́ọ̀n sọ ọmọ tó ń pè bẹ́ẹ̀ ọlọ́run o gbogbo àwọn tó ní ọlọ́run bá ní fún o àìsàn tí máa ń fa ká máa gbowó fún èèyàn online ní kánsà ọlọ́run má o gbogbo àwọn tó ní ọlọ́run bá ní fún o fàánà wa ọlọ́run o àfáà yẹn ní gbogbo àwọn dókítà wọ́n lòun máa kú ní òsì kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe kánsà yìí náà ni ó pa yín kí ló máa pa yín kánsà tó ń ṣe yìí òun náà ni ó pa o kí wá ní nǹkan tí àáfàá yẹn ṣe ó lóun wá tu owó jọ òun wá lọ hajj kèé ṣe ìtàn ìfàbúò àbí tán ìjàpá àti yẹn níbo gbogbo pátá bá ti àwọn ọ̀nà àáfàá sáà mú ọlọ́mọ mú yìí fún mi lálàáfíà bí kánsà mọ́sẹ̀ mi ìní tí káńsà bá mú ọ mọ́ lọ fún ọpẹ́rẹ́ṣàn o ní olò ọlọ́run ní jẹ́ ó mú wa o ọlọ́run má jẹ́ ó wa o ṣùgbọ́n sọ spiritual benefit of zamzam water àáfàá ẹ̀ lóun mu omi zamzam òun mú ó láì ìgbà tóun dé lọ abánífẹ́ káńsà òun ti wọ́n tó pọ̀ lórí zamzam. ọ ń bẹ nínú àwọn àáfàá tán lọ tí wọ́n mọ kéwù gidi omi zamzam ni wọ́n máa ń mu tó bá ti dé bẹ̀rẹ̀ wọn ni ọlọ́run mọ̀mọ́ zamzam ọlọ́run jẹ́ mọ àdísù ọlọ́run jẹ́ mọ fíkìú ọlọ́run jẹ́ mọ tẹ̀fsírì ìgbà tẹ́mi náà lọ mọ́kà mọ̀mọ́ zámúzámù etí mo mú fún èèyàn sọ fún ọ mo fi pamọ́ gbogbo nǹkan ká máa tú sáfẹ́fẹ́ tó rọ́ mi sámsámù yẹn tẹ́nìkan bá lọ ájì tó láwọn ará nàìjíríà àwọn ọ̀bẹ̀rù ọlọ́run àwọn míì lè ní ìṣe ìmọ̀ sámsámù kò ó ti kó sámsámù báwọn bẹ̀ sámsámù rọ́ sámsámù wọ́ta tí wọn ò fomi nàìjíríà sí tọ́ àwọn èèyàn ń tà fẹ́ jólódodo tọ́ ọ bá rà ọpọlọ rẹ kú ọ̀mọ̀wé kí wọ́n kẹ̀bọ́ ọkà ayárúkẹ́ àsìkò ọmọ ẹ̀mú pẹ̀lú àníyàn pé ọlọ́ọ̀jẹ̀ mọ̀wé ọmọ̀wé pẹ̀lú àṣọ ọlọ́run kìí ṣe tó ní kàwé mọ̀ ń sọ o ọlọ́run máa ń lò tọ́pọlọ rẹ̀ ó jí pépé ààrẹ kan máa ń dọ̀ láàmú àwọn dókítà àti ogun nǹkan tán mọ̀ ọ̀bà lálàáfíà lọ wá omi zamzam àtòyìn òrìdínà tó dájú kọ́bọ̀ ọ̀ka àyàtù ṣìfà àwọn àyà àwòsàn àwọn àyà àwòsàn ọ̀nà mẹ́fà lọ́wà nínú Kùránì tó ti yé táwọn àfáà wá kó jọ àwọn àyà kíni àyàtù ṣèfà wọ́n bẹ lórí fóònù wọn mọ́kọ́dà bó ṣà lórí Facebook ń jẹ́ òní àwọn verses of healing tó ọba ti kà sí máa mú ọ̀là láàfíà sọ wá rígbà pé èèyàn bá wá débi omi zamzamu yìí pé èèyàn wá mú tó ń rọ sí kùn ọlọ́run máa ń lò ní sábà bíi kádùá ọgbà ọmọ wa fi àníyàn dáadáa mú. ara àsìkò àwòkọ́ọ̀kùlì ìjábà fi sùjúùd nígbàtà bá wà ní forí kanlẹ̀ ṣùgbélé ìlàlàyé nú jẹ́ kí n ṣàlàyé àdíìsì ń bẹ lórí ẹ̀ àdíìsì àbú rẹ́rà ń bẹ lórí ẹ̀ so orígbàtà súnmọ́ lọ́n òun nígbà tí a bá forí kanlẹ̀ ọlọ́mọ gbàdúrà gan torí náà tó ọba wá wà ní òun ọ̀ranyàn a ní àwọn jàwámi dùá jàwámíhù àdúà pàkínú yẹ padà jàwámíhù dùà òun làwọn àdúà tó kó nǹkan tó pọ̀ sínú òun làwọn àdúà tó jẹ́ pé àdúà kékeré ni ṣùgbọ́n tó kó sínú pọ̀ mo fẹ́ kọ́ ọgbọ́ àrí dáadáa tó ọba ti kọ́ ọjẹ́ tiẹ̀ tó ọba kọ́ tó ọlọ́run lórí oúnjọ́ mi olórí àdúà tẹ́mi máa ṣe ń kú ju ìjọba ti kàdí ìsìn lórí ẹ̀ òun ni torí a ká fúrání ṣùgbọ́n ànábì ni wọ́n kọ̀ fún mi akọrọ èyí ka fúrání ní rúkú èyí sì ka fúrání ní ṣùgbọ́n àìka fúrání gbà bá wà rúkú àgbà bá borí kanlẹ̀ ọ̀gá àwọn àdúrà wa ni rọ́bà náà á sì náà fi وفي الآخرة حسنة وقنا عذاب النار Ànàbí ọ̀wà ní wí báwọn kó ní ṣe wá máa wí ìjọ farabalẹ̀ kó wọn lórí. Sórí kúrà ní ìyàtọ̀, tọ́ ọba ti chéǹjì, tọ́ ọba ti chéǹjì wọ́ọ̀dù kan, tọ́ ọba ti lè chéǹjì wọ́ọ̀dù kan níbi ọ̀rọ̀ ó ti kó fúra ní ọlọ́run ní kúlẹ̀ àwúzù bí rọ́bì náà tó bá sọ pé kúlẹ̀ àwúzù bí rọ́bì bà ní ádámà ó ti kú ní kùránì ìtumọ̀ náà sì ni aisha musa nílùú sọ̀gbọ́n mi dáadáa kúlẹ̀ àwúzù bí rọ́bì náà sọ wípé àrúzù bí rọ́bì náà mo fi ọlọ́run gbogbo àwọn èèyàn mo fi wá sọ̀rọ̀ bọ́nà pé kúlẹ̀ àwùrù bí rọ́bì bà ní mo fi ọlọ́run gbogbo ọmọ ènìyàn ọmọ ádámà mo fi wá sọ sọ̀rọ̀ wọn kó o chẹ́ǹdì nọ́ọ̀sìbà ní ádámà kìí ṣe kùránì lọ ń kura kùránì ọlọ́run kò jẹ́ kúlẹ̀ àwùrù bí rọ́bì bà ní ádámà. ànàbí ọwọ́ chẹ́ǹdì rọ́bà náà yóò chẹ́ǹdì ẹ̀ sí aláwùmọ̀ sórí wàhálà ìwọ tọ́lọ́ bá ní orí tí mò ń sọ ìdí mọ̀ báwọn afọ àwọn se máa ń sọ fún àwọn àgbàta wà secondary school ìgbàta tó kò secondary school do ní ògbàgbé bó olóòṣè wá máa ṣe aládùúà máa ń gbà nígbàta bá wà ní sùjúùd ìgbàta foríkẹlẹ̀ sọ aládùúà tó bá jẹ́rùn ọ̀ràn mo tó sọ fún ọ mọ́sọ̀ àwọn jàwámíù dùà àwọn àdúà tánàbí kọ́ wa tó jẹ́ pé àdúà kékeré ni ṣùgbọ́n gbogbo tó lè fẹ́ mọ́ sọ Yorùbá ó ti wà ń bẹ̀ nọ́mbà ni ànàbí ọ̀sọ̀ di àlàúmọ̀ ànàbí ọ̀wà ní àlàúmọ̀ a sì náà fi dúníyà hasanatan wọ́n fi láàáfẹ́ rọ̀ sí hasanatan wákìlá àdáàbà ó ti kú òní kúra ní ìbáyẹn ó ti dàdúà ànàbí ò lè mọ̀ wí ìtumọ̀ ẹni pé wọ́n ọlọ́run gbogbo tí bá fi jẹ́ oore lágbájá ọmọ páàsì sóore ni oore ni ọlọ́run fún mi lágbájá à dádì ẹ̀mọ̀ tí kò lọ ilé tuntun jẹ́ ń sọ fún ọ òní ni tọ́ǹsì ni Friday ọ̀kan nínú àwọn former staff wa ní mufle ọ̀hún yìí ọ̀la jimoh ni kò lọlé rẹ̀ ó ti wá sọ fún mi lónìí ó ti wá sọ fún mi pé usas mo ní wá sọ fún yín ni pẹ̀lú àṣẹ ọlọ́run mò ń kó lọ lé mi lọ́la níwájú ayégún Sórí ti pé kó lọ ní ìsìn máa gbọ́ mi dáadáa. Kéèyàn ó mú láti ilé rẹ́ǹtì lọ sílé ara rẹ̀ sóore ní àbí èso oore oore ni. Ó ti wà nínú aláhùmọ̀ áti náà fi dúníyá hasanatan wá fèlà áàkìrọ́tì hasanatan. Àdúrà míì àwọn àdúrà tó lè máa fẹ́ sùjúdù ni wọ́n sọ fún ọ o àdúrà míì nínú àdúrà tó lè máa ṣe ní sùjúdù òun ni àlàúmà mọ́kànlíbà lòkùnrù fàdíkọ́lbí aládínẹ́ta àlàúmà mọ́kànlíbà lòkùnrù fàdíkọ́lbí aládínẹ́ta àdúrà míì nìyẹn ara àdúrà tó lè máa ṣe ọwọ́ àpọ̀ báwọn kò sásìkò so ẹjẹ́ ara dá dúró bá so ti yé so ọlọ́run bá lékè ọlá kó ti wá ṣe kò ń gẹ àwọn àsìkò míì tó pọ̀ tọ́wọ́ àwọn ajú mi ń bì ṣùgbọ́n kò sì bá a ṣe fẹ́ kà mọ́ a fi eléyìn a fi gígùn báwọn lórí àyà 186 ọlọ́run kó jẹ́ agbọ́yé jù bẹ́ẹ̀ lọ so wá ráyà 187 a wà bọ́ sínú ẹ̀ lódìdí lọ́la bìíní rahman sọ wá rí àyàwá 87 yẹn ìwọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ kò kàn wọ́n lọ títí ṣùgbọ́n kó o gbọ́ yéélẹ̀ torí ìjọ́ tí wọ́n náà bá dàgbà tí wọ́n tó ọjọ́ kùn tó níyàwó ìwọ tó ojóbe tó lọlé ọkọ ọwọ́n tá ti sàlàyé ẹ̀nìyẹn ọlọ́run ni wùhílà lákún láìlátà síyáàmì àrọ́fásù ìlànà sáàìkún sórí àyà yẹn ó ń sọ nípa ìdájọ́ rọ́bíà tọ́n farabalẹ̀ yóò wúlò fún ọ torí ìgbà tó bá dàgbà ẹsẹ̀ sùn lọ wà báyìí bọ̀ bá dàgbà yóò wúlò fún ọ Islam ààwẹ̀ rọmọdọ́nà ó lè díẹ̀ nípìlẹ̀ Islam ààwẹ̀ rọmọdọ́nà ó lè ọ̀nà wo ló gbà lé o ò ní jẹun o ò ní mu lọ́sàn báyìí ó jẹ sàárì ọwọ́ adalẹ́ kò tó sínú then àwọn tó bá jẹ́ married ọkọ àtìyàwó tí wọ́n ti fẹ́ra wọn àràámù ni wọn ò gbọ́dọ̀ súnmọ́ra wọn lóru ọwọ́ arọ́kọ̀ àti wọ́n mọ̀ wá sá fúnra wọn pé wọ́n má bàmí láwẹ̀ jẹ́ o wọ́n ti gbà àwẹ̀ lọ́sàn-án o wọ́n tún gbà àwẹ̀ lóru sóyà bí òye ìyẹn làáfà àwa ibnu kẹfìr wọ́n ń sàlàyé fún wọn ní ábì irun kúsọ̀ tún mí náà lọ ìtààlà lìlìmúsílì mí náà wàrọ́fún lima kana alẹ́ ìlà amúrù fíbítì dá ìlì islam àáfàá nítorí àyàwá 87 yìí ọjẹ́ ìdẹ̀kùn látọ̀dọ̀ ọlọ́run ọba fáwátá ajẹ́ mùsùlùmí then ọlọ́run fẹ́ gbé wàhálà kú òfin wa ọ fẹ́ gbèmíra kú òfin wa èyí tó wà nípìnlẹ̀ islam torí torí pé fàyínàwú kánà ìdá afútọ́rọ̀ àádùwú tẹ́nìkan nínú àwọn sàábé tó bá ti sínú iná máa yẹ ìlú làwúlá ákìlù wà ṣúrúgù wà lìjìmá ìlàsọ̀ látìlẹ̀ àìsà torí yóò jẹ yóò mú yóò soma yàwó ẹ̀ àárín má bídí àti ṣáì nìkan ni àwọn yà náà kọ́bùlà zálíkà tàbí kó sùn ṣáájú eléyàn fàmátà náàmà àwùsọ́lá lẹ́ẹ̀ṣá hàrọ̀mà alẹ́ ìtọ́á wàṣàrà bí a gbé wá ní màjúwùl tó bá ti lè sọ báyìí àbòkírùn ìṣáyìí hàrọ̀mà alẹ́ ìtọ́á mú wàṣàrọ́bù wàlìjìmá wàláì kò gbọ́dọ̀ jẹun mọ́ kò gbọ́dọ̀ mú mi mọ́ kò gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ ìlàláìlá tìlẹ̀kọ́ bílà tí yóò tó fi di òrújọ́ kejì ìlera wa ń bẹ fáwọn sàábé kí wá nídẹ̀kùn tọ́lọ̀ ọba àlékè ọlá tó gbé wá àwà ṣe àlàyé ẹ̀ tó bá di lọ́la ọlọ́ọ̀ba àlékè ọlá jẹ́ àsoríire o

وسلام على المرسلين والحمد لله